بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انقدرت وإذا وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء وإذا الجحيم سحرت وإذا الجنة أضيقت علمت نفس ما أحضرت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العالمين والصلاة والسلام على رسول الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أفضل رسول الله ọba tí yóò fi ìṣọ́ ọ̀tọ́ wa láti àná lórí òní ọlọ́run yá kó wà lẹ́nu onílẹ̀ ọ̀ ọlọ́run máa kọ̀ wá mọ́kàn iṣẹ́ ìgbọ̀n wá ọ̀ ẹni ìjẹta ìlú ọ̀mọ̀dán fẹ́ dání òyì ọ̀la àlùkò ọ̀mọ̀dán dání jù bílẹ̀ ṣe ń tú bílẹ̀ ṣe ń mọ́ àwọn báàlù nínú tẹ̀lé bẹ́ẹ̀ ní ilé ẹni pé bá a ti ń ka ọjọ́ kọjá léwu àsìkò táwọn lọ káàlẹ̀ lọ ọjọ́ òní kò di ẹ̀jẹ̀ lọ́ba wá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ ẹ̀jẹ̀ amúra ìṣẹ̀lẹ̀ rẹ̀ kálíbà nínú nígbà níwájú ọ̀dọ́ lẹ́nu ìyá lẹ́nu ti bí pé làyà pàmòlù wàdà bàmí ìlà àtàlọ́ ìkọ́jú owó òní wúlò fẹ́ẹ́ lọ́wọ́ àti ọ̀rọ̀wó fún lálùkì àmà fún ìlú náírà ní ọjọ́ àdìsí àmà ọmọ òtòlúwò òbí rẹ látàrí kọjá àdìsí àmà yẹfẹ́ pòlùmọ́lù ní àfẹ́ wà ó lè wà àdé wà lọ́wọ́ ṣe láti ìmọ̀ àmì kálukú ní ọmọ ìṣá fúnra wọn lọ́jọ́ àdìsí àmà ọmọ òbí fẹ́ bàbá ìyàwó òbí fẹ́ ó lọ́wọ́. هذه الأمور التي يوجد فيها فلا تعالى أبدا سبحانه وتكي يوجدنا قلت نرى رسول Ọlọ́run kọ́kọ́ fún un lọ́rọ̀ ìgbọ̀nkọ́kọ́ nínú ìṣòro àwọn ìdílé. Ìrọ̀lẹ́ òní lágbára lọ́rùn. Inú súrà ní ibẹ̀ ni à ń lọ. Orúkọ súrà náà ní súrà tó tẹ̀lé ìwé rẹ̀. Imam Ahmad ọlọ́run tó bá di kẹwọn wọ́n gba àdéhùn kan wá wọ́n ní oníṣẹ́ náà bá sọ́dọ̀ báwọn àdéhùn ọ̀sọ́dà nìkan pé máa ń sábà rò àyànzọ́rọ̀ ìlànà ìkìyàmẹ́sì káàyàwó rọ̀rùn láyé ẹni tó bá fẹ́ ẹni tó bá wù ú ní láti máa wọ́n ọjọ́ àlùkìyà náà bí ìgbà pọ́n wò ó níbo ojú fèǹde fàdíyà kọ́ kólítọ̀mọ́ lọ ka ìdá ṣẹ́ǹtì kò yẹrọ ìyẹn túra lọ́sẹ̀kùrì ẹ̀ ìta àfẹ́ ẹ̀jẹ̀ ńlọ́dẹ àti ìdá sàmáhùn bàbọ̀rọ̀ ìyẹn túra lọ́sẹ̀kùrì ẹ̀ àti ìdá sàmáhùn ṣàkọ́ ìyẹn tó lọ́kọ̀ lè ṣe fà ọ́. yìí báwọn sóra mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀nba yìí ń sọ̀rọ̀ nípa báyìí àmì bí ó ṣe rí. àlàyé wọn wá múlẹ̀ àbúrò ìgbà wípé èèyàn ń wọ ọjọ́ àlùyá àmì èèyàn ń wọ sójú báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni àlàyé wọn ló ṣe múlẹ̀ tó. sóra yìí ìlú mẹ́ta nílò náà ti sọ̀kalẹ̀ fún àlejò Muhammad agbọ́nìjẹ lọ́wọ́ nípa àwọn ìmọ̀yìnzá àwọn nǹkan táàbù máa ṣe àdáyẹrí pé súra ilé yìí o màdàníyà ni ọ̀run màkíyà ni táwọn táàbù máa ti màkíyà àwọn àyà àánú rẹ̀ yóò máa níwọ̀nba kéékèèkéékèèké ìní sábà máa jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọba. àwọn sóra mẹ́ta ọ̀rọ̀ àlọ́yíyámà yìí máa ń sábà jẹyọ ńbẹ. ìpinnu lọ sí ni èmi gbàgbọ́ nínú ìjọ kan ṣoṣo ọlọ́run a máa sábà jẹyọ nínú àwọn tó wà àlùmọ́kíyà. bẹ́ẹ̀ gẹ́lẹ́ omi sóra yìí nílò náà ṣe jẹ́ ọ̀tọ̀ nípa ọjọ́ ìpínlẹ̀ àlùkìyámà. ó ṣe àfimúlẹ̀ pé àníṣẹ́ anẹ́gbẹ̀wà Muhammad òjíṣẹ́ ọlọ́run bá ní í ṣe ọlọ́run lọ́rùn láyé lọ́wọ́ parí rẹ̀ ọlọ́run wa ń gbà wá níyànjú pé tọ́ ẹ ń bá wù ló ní ó gbìyànjú iṣẹ́ rẹ̀ tí ó lè bá ń wájú ọlọ́run lálùkì yá náà ó gbọ́n ta ní ìwájú ọlọ́run tún wá fi kún pé ẹ̀dá ò fẹ́ nǹkan kí nǹkan ọ wá rí bó ṣe fẹ́ àti kó ṣe pé ìfẹ́ ẹ̀tọ́ ọlọ́run kò ti ṣíwájú. Súrà yìí, òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú Bàtímálà, ìyẹn Bísmìláì Ràhìmáàlì Ràhìm. Ẹni pé ló kọ ọlọ́run bá àgbọ̀ ọba tá a máa ń sìn lónìí nìkan ṣoṣo. Àràhìmáàlì, lóò àràhìmáàlì wá sí àná ọba tó ní ìkẹ́ jíkẹ́ rẹ̀ lọ kárí tó jẹ́ ìkẹ́ ti gbogbogbò àròhìn ọba tó ṣe pé ìyá sáfùdìrà náti yàwó mẹ́rin ìyá náti lè mọ̀ nìyí àwọn múmi yìí nìkan lọ́lọ́run ọ̀dà ṣàgbẹ́ tọ́ba jẹ́ òun kàkí àmì nínú ìhàdí òjíṣẹ́ náà bá sọ́kàn lọ́wọ́ àdéhùn sẹ́lẹ̀ ó jẹ́ àmì pé ìkẹ́ ọlọ́run ó jẹ́ àádọ́rin àádọ́rin ẹyọ kan nù rẹ̀ lọ́lọ́run sọ̀kalẹ̀ sáyé nínú ẹyọ kan ìníkì náà òfin bímọ rẹ̀ ó sì máa pàjẹ́ lójú ẹsẹ̀ ìnira kò ní òfin ká ẹsẹ̀ ró sọ́mọ rẹ̀ bá ń bẹ lábẹ́ rẹ̀ tí òfin ní ìfẹ́ pa ènìyàn yìí fi wọ́n máa rẹ̀ ń tí bá ń lọ síbi àrò ọlọ́kọ́ ọ̀gbọ́n náà ọlọ́kọ́ ọ̀gbọ́n náà àánú yìí gbogbo àdúrà ń ṣe fúnra wa láyé pátá ẹyọ kan ló nínú àánú ọlọ́run tó bá dijọ́ gbẹdà lòdì àmì ẹyọ kan àtàyè òun àti ọlọ́run wà pápọ̀ yóò di àádọ́rin ọlọ́run kò kẹ́mù nìyí ti di àlùkìyàmù abẹ náà bá tàn án lá ọlọ́run ṣe wálẹ̀ ní ìfẹ́ ẹ̀ ṣe ní ìyá mọ̀ṣẹ́ alẹ́ ní àlàyé nínú sàárè àjọyọ̀ gbèsè àti àmì. Àyà àkọ́kọ́ ìdá ṣàmùtò kò gbérọ̀. Ọlọ́run ní ìgbà tí àlùkìámà bá dé ìdá ṣàmùtò kò gbérọ̀ oòrùn yóò parẹ́ àní rọrùn kankan náà gbogbo ojú sánà yóò dúdú nira bí lọ́rùn. وإذا النجوم انتصرت وإذا النجوم انكدرت àtìgbà tí àwọn ìràwọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní jábọ́ lábẹ́jú sẹ́nu wa idha al-jibalu suyyirat ìgbà tí àwọn òkè tí bá ń nígbà tí wọ́n bá kú àwọn òkè tí wọ́n bá kú dání tókè kúrò láàyè rẹ̀ وإذا العنشار عطلت àìṣáà abọ́ra fún mi èyí tó ti lóyún tó yẹ ti pé oṣù mẹ́wàá àwọn lágbáwá kíkẹ́ bí ẹni iná máa kẹ́rù rà fún níbẹ̀ wọ́n mọ̀ pé àsìkò tí ó bímọ ó ti kù ṣáátà ni lára àwọn dúkìá àwọn lárúbáwá èyí tó níye lórí jùlọ ó ń lábọ́ra kò ní ọlọ́dún mẹ́wàá ọlọ́dún mẹ́wàá oṣù mẹ́wàá lọ́wọ́ báyìí ìjọba kan wá tó wáyé lálẹ́ mi ṣe àrùn ìlà ràkúnmí yìí èyí tó jẹ́ aago ràkúnmí tó ti lóyún oṣù mẹ́wàá ni wọ́n kàn pàdé ẹnìkan ò ní kọ́lé ara sí ẹnìkan ò ní yàtọ̀ wáyé lálẹ́ wọn sọ́wọ́ oṣù ọ̀tọ́ nígbà tí wọ́n bá kó àwọn adáàbà kọ́nà ń kó gbogbo wọn tó kú máa jọ àjánakọ èyí bá ní gbé àtẹ̀sí ń bẹ nínú ìgbọ́. wàyí dàbí mi ààrùn sùn yẹrọ nígbà tí àwọn ibùdó tí gbogbo ẹ̀ bá jápọ̀ lẹ́yìn tí wọ́n jápọ̀ tán tí gbogbo ẹ̀ wá lana wàyí dàbí mi òfòófù sùn níjà ìgbàgbọ́dọ̀ bá ń fi ẹni rí tí fi ń jẹ ẹni rí lẹ́bẹ̀ẹ́ àwọn ẹni ibùdó tí ń fi ìsìlá mọ́ lẹ́gbẹ̀ẹ́. wàyí tẹ̀lé owó òdà tó tó ní láti. ìgbàjẹ́ bá ń béèrè lọ́wọ́ ọmọ tí a ń sin látàrí kójú obìnrin àwọn lárúbáwá wọ́n kórìíra ọmọbìnrin pọ̀ gbogbo bá dé kò lè yá mi kò lè fún wáyé dà bó ṣèrò àdéhùn ìbẹ̀rẹ̀ fún ìta tí ìyàwó rẹ̀ bá bí màá ti hàn fún lóòrè tó pé tọ́ ìyàwó rẹ̀ màá bí nà ó tó ń ṣe ó tó ń dunú yọ ọkọ̀ bẹ̀rẹ̀ ọkùnrin ni àbọ̀bẹ̀rẹ̀ tí wọ́n bá lóbẹ̀rẹ̀ ìbọ̀lùbọ̀ wà sí òun bá dá gbogbo òtúnlẹ̀ ti bẹ lójú rẹ̀ pátá ẹ̀mí rí gbogbo ojú rẹ̀ ó bì í lẹ́yìn lẹ́yìn yẹn ní pé látàrí pé inú ń irú ọmọ wọn wá bí ìròyìn méjì ni ọwọ́ wá sínú làákàyè rẹ̀ àyè tí kò wà láàbò tí kò wọ́n gbà ọmọ tó jẹ pẹrẹ tí ọ̀rọ̀ jẹ́ nǹkan kàyè àmì àti tó fi sọ̀rọ̀ àdúgbò wọn lọ rì mọ́lẹ̀ lóòyẹ̀ ọmọ tí ìlàpọ̀ òbí ọmọ tí ọ̀dà rẹ̀ ọmọ tọrọ lọ́wọ́ rọ lọ́sẹ̀ gan bíyàn bá gbé e, ẹ̀tọ́ rẹ̀ ọ̀pá bọ́ ọ bá pàtẹ ẹ̀rọ pa ìdájọ́ ọ̀fẹ́ ẹ̀jẹ̀ àní tó díẹ̀ méjèèjì ọ̀tọ́ títí ẹ̀ méjèèjì òbí àtọwọ́ àtẹsẹ̀ kọ́rọ̀ nítorí bá jábọ́ lábẹ́ ẹni là á gbé òògùn ilẹ̀ náà ní o ọmọ akọ́jú ẹ̀ ní o bọ́lá wọn bá ti bá ọ̀gbọ́dọ̀ gbẹ̀mí rẹ o wọn bá gbẹ̀mí rẹ ìdájọ́ apààyàn ni wọ́n kò ní tọ̀lé o. ṣùgbọ́n tàwọn lárúbáwò rò sílẹ̀ o lórí fọ́jọ́ mẹ́rin ilẹ̀ ṣẹ́ rẹ̀ lórí fọ́jọ́ mẹ́rin ńlọrọ̀ wáyé bá yọ owó láti sókè láti. ọmọ tí ó gbọdọ̀ lùkì àmì ọmọ tí á rì mọ́lẹ̀ ọmọ tí á ṣe láì fún mi wọ́n máa fi léèrè pé bí a yìí bá ń gbé ìtọ́jú la ẹ̀ṣẹ̀ wo lọ sí bàbá àti ìyá rẹ̀ kí a lè kọ́. àwọn kan níbẹ̀ ẹ̀kọ́ wọ́n ní tuma rẹ̀ ní pé wáyé bá yọ owó láti sókè láti wọ́n lè gbẹ̀ngàn ní ọmọ rẹ̀ rẹ̀ báà ní ìmọ̀ràn ní kílẹ̀ ṣẹlẹ̀ ní o tẹ̀sí pàmí ẹ̀yin wáyé ẹ̀yin lọ́tọ̀ èmi náà wáyé kí ló tẹ̀ sí kéwì ọ̀tẹ̀ àjẹpẹ́ yẹrẹ obìnrin àtọkùnrin tẹ́ ẹ fúnra yín lóyún tẹ́ ẹ lóyún àpépè tẹ́ ẹ wá lọ tẹ́ ẹ ọmọ àwọn obìnrin lẹ́rẹ̀ lánàá kì á má o nínú kílẹ̀ ṣẹlẹ̀ tẹ́ ẹ ti fẹ́ nù o tẹ̀ ẹ sọ̀rọ̀ nípa o yóò bẹ̀rẹ̀ o. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت sílẹ̀ jẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ tẹ̀lé pamí. wàyí náà sọ́dọ̀ kò ló ṣe rán nígbà tó bá di pé ìwé tí wọ́n bá lọ́bẹ̀rẹ̀ sí ní fún tí wọ́n fọn ká tí wọ́n ń fò bá kálukú ẹni tí ọkọ̀ wọ́ọ̀ tún gbà á ẹni tí ọkọ̀ wọ́ọ̀ tún gbà á ọmọ ẹ̀ àwọn ọ̀sìn ìdáwó ti náwó. wọ́n yí láti sàmìnáwó ó ṣe tọ́ ìgbà tí wọ́n bá fa sánmù ya wọ́n yí bá wọ́n yí bá jẹ́ fún ìmọ̀tò ẹ̀rọ ìgbà tí iná já iná já iná jẹ́ fún ìmọ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní jó látàrí ìdènà ọlọ́run tàbí nígbà tí jíjó rẹ̀ tó bá ń lágbára látàrí tó rí àwọn ẹlẹ́ṣẹ̀ ìgbà ìgbà tí wọ́n bá kọ iná ìgbà yẹn nínú ìjọsìn nígbà tí wọ́n bá kó o tí ipò rẹ̀ tó lágbára á pọ̀. wọ́n yí dálíjà nínú ògbìnlẹ́bà ìgbà tí wọ́n bá sún àlùjẹ́ náà tí wọ́n sún máwọn mọ́mì ní pẹ́kípẹ́kí gbogbo ohun tí wọ́n gbé báwọn ìṣẹ̀lẹ̀ ń bá tẹ̀lẹ̀ kálukú ọ̀rọ̀ á na ètò ìrírí ayé ṣe ìmúṣẹ. aburú ló ti ní gbogbo ẹ̀ka bá wọ́n bọ̀ kó wa. ọ̀run àwòrán fídíò òun ó tún lágbára ju fídíò lọ. ọlọ́run àdìkan fídíò òun lè má lè níbẹ̀. ìgbélé yìí má yóò dá mi lòtò bí ẹ̀rọ kan wọ́n lọ tẹ̀lé wá. èkó ètò kí orí èyí tó fi ń nínú sẹ́kìnì ṣe ní ẹ̀rọ wípé gbogbo ẹ̀ pátá ni wọ́n bá yìí wá. bàbá yìí tẹ̀sẹ̀ sí ẹ̀ ọlọ́mùkọ́ bá ní ìkẹ́ bàbá bàbá ní ìdàṣẹ́mùsùn kò gbé lọ. wọ́n là bá wa alẹ́ ọmọ àbí tọ́lẹ́ ha ọgbà tẹ̀síro ayà yìí látẹ̀nu Abdullahi nahaba. رضي الله عنهما قيل إذا الشمس كفرت يعني أظلمت nígbà gbà tí sámà èyí tí máa tàn mọ́lẹ̀ tó bá di tó ṣóòkù bàbá wa á ó sí wọ́n ní bá a bá sí ẹnìgbẹ́gbà tí ọ̀bà tí òòrùn tí ò sí lójú sámà bàbá wa mùjáìlú wọ́n ní ìdìmọ̀hálà yẹn ni pé òòrùn ọ̀parẹ́ ọ̀vanish tí wọn bá rí má lójú sọmọ wà dáa bá ti sọlọ ọbáwá kọtádà wọn ní bá a bá dánwó wá ìgbà tí ìmọ̀lẹ́ rọrùn nígbà tí ọba lọ. àwọn kàtẹ́ sọ pé wọ́n ní kò wérọ̀ síyá ni rómi àbíyá ìgbọ́lọ̀ ńlá kásámà lẹ́yìn kíkà rẹ̀ yóò wá lẹ̀ sọ́dẹ̀ afáwà zaidu ọmọ aslam àwọn ní takọ̀mù fìdí àrùn nígbà tí sánà fọba jáde àwọn ibùdó jẹrí àtọ́bárí kọ́nọ̀bá ní kẹ́ bàbá bàbá ní wàsọ̀wà àbùmínà lọ́wọ́ lè rìn dàní sí ìbáálé ànẹ́tẹ̀kùwéyàn jẹ́mọ̀ ṣe é báàdù àlá báàdì wọ́n ó ní ká sọ pé ńgbà tí wọ́n bá ká sánà torí kàwárà ní èdè lárúbáwá kéèyàn ọ̀ká nǹkan lé nǹkan àti bẹ̀ni tẹ̀gbẹ́rẹ̀ ìmáàmù ìmáàmù ńláwà ní ìnípa àmá ká lera wọn ajẹ́gbẹ́ pàmánà kọ́ọ̀lì ìkọ́wù ẹ̀rọ ti ní abáàdùá ìlà abáàdín tó má ló fa pàrúmíyàbíyá ìrídìbà tí wọ́n bá gbé náà wọ́n tí bá ká lẹ́yìn kíkà rẹ̀ ni wá sọ ọ́ sínú náà wọ́n yí dáa fún ìlàbí nígbà bá ti káwọn ńlẹ̀ kí ni tí ó tẹ̀lé wa ìmọ́lẹ̀ rẹ̀ ó lọ ní kò ní sí ìmọ́lẹ̀ kankan náà lójú sánà àwọn ọ̀rọ̀ míì àwọn àfa sọ ọ́. wọ́n yí dáa nojú ọmọ nǹkan nǹkan yá ní nígbà tí àwọn ìràwọ̀ níbọ̀ bá fọ́nká yóò kọ̀ jálulẹ̀ náà lẹ́yìn jíjálulẹ̀ ni ó wà fọ́nká kàmá kọ́lá ta'ala bọ́lọ̀ ní ti sọ nínú súrà ní èdè wọ́n bá nìkan wá kíbo tààtàrọ ẹni bí gbà tí àwọn ìràwọ̀ tó bá di sọ fọ́nká wàá tẹ̀lé ìǹkẹ̀dá àti ìǹkẹ̀dá òní kí nǹkan pọ̀ lulẹ̀ gàràgà. Ubayy ọmọ kan ó ní títù àyáàdín kọ́bùlà yóò lè kìyàmù. Àwọn àpẹẹrẹ mẹ́fà kan, àwọn àmì mẹ́fà kan yóò fojú hàn ó kálukì àmọ́ ọlọ́run kótó lè fẹ́ yóò tó o. Báyìí náà kò sí àtúwá fẹ́ẹ̀mù. Dọ́là bàtà òyìnbá ń bẹ láwọn ọjà títí tà rírà ti ń lọ lọ́wọ́ ìdá abádọ́ òṣàmùtì wọ́n bá rí pé wọn bá ní rí ìmọ́lẹ̀ òòrùn wọn bá ní rí náà wọ́n iná máa ń nígbà tí ké mọ̀ pé rọrùn náà rí náà ìdí ta ní àtàrọ̀ ti mọ̀ tí ó mọ̀ láwọn ìràwọ̀ náà làwọn náà kà jábọ́ iná máa ń ibi tẹ́ ìmọ̀ bá ti ń gorí èèmà wọ́kàn àti lè jìbá àlàwọ́jẹ̀ àrùn pátá àrákàtì wà sọ́rọ̀ bá èdè ọ̀tẹ̀lẹ̀ ni pé àwọn òkè ńláńlá lónà ọba míì sí ìmí sọ́nù ní ọba wó lulẹ̀ wà pẹ́lẹ́kọ́ fàfáàsì àti jẹ́mi ìlànà ìlú lórí ìbá ti á ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ fọ́jú pọ̀ mọ́ra wọn àwọn àǹjànú wọn kà kíjo kíjo wọ́sọ̀lá mi wọ̀lẹ́yìn ìlà jẹ́nu àwọn èèyàn náà ọ̀sà kíjo kíjo lọ́sọ̀lá àwọn àjànú wà sára bá ti dà wà á bò wà sọ́yìnrì wà ní òṣè oṣù wọ́n tó àwọn wá tó sí ìhàtánà tó sí nígbà tí wọ́n bá wọnú ara wọn nígbà tó dàpọ̀ tó ṣẹlẹ̀. wáyé tani wọn ṣe àrùn àǹfìlà àǹfìlà ayé àmàlà àdùá àwọn tí a máa ń sáré wélé tí a máa ń tẹ̀lé rà wọ́n ní ìyẹn abúrò rà wọ́n ní olóyún oṣù mẹ́wàá nígbà tí èèmọ̀ dé bá tí a pa sí bẹ́ẹ̀ nìkan wọ̀ lójú ìgbẹ́ ẹ̀ وإذا البحار سجرت قالت الجن قالت الجن نحن نأتيكم بالخير قال فانطلقوا إلى البحر فإذا هو نار تتحجر yẹnni pípa tí àwọn èèyàn ní bá ta kíjokíjo lọ́sọ́dá lò táwọn ìjànà táwọn náà wá sábà ń wọ èèyàn táwọn náà tún lọ sábà ń jànà àwọn ìjànà wà lọ́sàn pé náà nà dínkùn lèlọ́pá yẹn àwọn ọba yín mú orin wá wọn ọba gbéra lọ síbi ìbúlò ìgbà wọn ọba fi débi àwọn ìbúlò wàyídà àwọn àdínà àwọn ìgbàgbà ajáde wọn ọba sí gbogbo ẹ tó ti lanà dípò omi iná ìjọba jáde lẹ. قال فبينما هم كذلك استفدعت الأرض صدعة واحدة إلى الأرض السابعة nígbà tí máa ń bẹ lórí ṣe sí yìí ni wọ́n bá rí pé ilẹ̀ gangan fúnra rẹ̀ ó ti ń fọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ láti ilẹ̀ àkọ́kọ́ èmi ó ti fọ́ pẹ̀pẹ̀pẹ̀ sí ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì láti ilẹ̀ ìdásàmá ìsàmì àti lọ sí sámà gbogbo ìlú ọ̀pọ̀ ojú pọ̀. bàbá yìí dáná ń kàdá àdìka ibi já àti ń mọ̀ rí ẹ̀tọ́ bá àmì àtàkì wọn. lórí ìṣesí ni wọ́n wà látẹ́gbọ́n àbá àdìkan òní ọ̀bà fẹ́. atẹ́gùn yìí òní ọ̀gbẹ̀ ní gbogbo ẹ̀dá pátá. wáyé dáná lójú òògùn kádàrọ̀ ayé tàmí àtàrọ̀ ìnigbẹ́gbà sí àwọn ìràwọ̀ nígbà tí wọ́n bá fọ́n ká àbúlá ìbùnà àbá wọn wà ìdáni pé ó máa ń kádàrọ ayé ìtàkọ̀ ìyárọ ìgbà táwọn ìràwọ̀ tí wọ́n bá yí padà tí wọ́n kó ìràwọ̀ káàkiri mọ̀lánì afáwàzà yẹ̀zín ọmọ àbúrò mariam wọ́n ní ànábì ọlọ́run sallallahu alaihi wa sallam sọ pé wà ìdáni pé ó máa ń kádàrọ ayé ìkádàrọ في جهنم وكل من عبد من دون الله هو في جهنم yẹni pé nígbà tí àwọn ìràwọ̀ tó bá ti ti hàn ká wọn tí hàn sọ wọn sínú náà já àwọn ọmọ àti gbogbo tí hàn bá ń sìn yàtọ̀ sọ́lọ́hún tó náà sì yọ̀ wọ́n sí pé ká máa sìn gbogbo wọn pátá wọ̀ ọ́ nínú náà jẹ́ àmínú na nàkàdà mi náà ìta wà omi àyàfà nẹ́bí ọlọ́run jésù nìkan sẹ́ńpá àwọn kìrìsìtẹ́nì jésù ni wọ́n ń sìn wọn ò sí lọ́wọ́ ṣùgbọ́n bọ̀ yọ̀nà tí ni a ti ń sẹ́wọ̀n àtòun àtìyá rẹ̀ nìkan ni wọn ò ní wà èmi lògún ni ṣàǹgó ni òkè ìbàdàn ni ọ̀ṣun òṣogbo ni wọ̀lọ́wọ́ sì yá bá nàbí àìsá àti ya rẹ̀ náà bá yọ́nú ayọ́rán bà já bí ká máa sin àwọn méjèèjì ní àwọn náà ìgbàwọ̀ Qawlu ta'ala wa idha al-jibalu suyyirat yẹni pé záálá tí a àmá kí ni a ìgbà òkè tí bá yẹ̀ fún láwọn ayé wọn wà ní ó tí wọ́n bá kú àwọn òkè tí wọ́n kù wọ́n dánù pàtàrà kátìlẹ̀ àrùn pàtàrà kátìlẹ̀ àrùn ọ̀hán sọ́ńsọ̀ bá tí gbogbo olè tó wá mẹ́ lọ tí ò sí nǹkan kan tí ó bò ní lójúmọ́ láti yìn sọ́yọ́ ẹ mọ̀ wá wò ó lọ nígbà tí ò sí tó lè bò ní lójú kò sókè kò sílé kò sí nǹkan náà. wàyí tẹ̀lé ń ṣe àárọ̀ hàn bàbá wa ń kiri náà àti àfáwà mùjáyédò wọ́n ní alẹ́ àṣáà àṣáàrò ní àìbẹ̀lẹ̀ ní àwọn ará ọmí olóṣù mẹ́wàá tó ti lọ́yún náà kọ́lá mùjáyédò wọ́n ti láti ràkúnmí yìí àmàlà àálùwà àwọn tẹ́ ní àwọn àràkúnmí bó ti lówó lórí tó bó ti níye lórí tó wọ́n pàtí ni ó fi ilẹ̀ ní o ọmọ bá ti ẹ̀ lọ́wọ́ lámtóṣọ́lám ẹnìká ò ní rójú pé à fún wàrà rẹ̀ náà wà lámtò ẹnìká ò ní rójú pé ẹ̀já ń fẹ́ wàrà náà ó lè bá àpọ̀ dáadáa oríta bá fẹ́ bàá ká lè rà á lọ́wọ́ ńlá tàkọ́lá mi ní àrùbà àbúwà àwọn tí a ní wọ́n ó gbé jùúlẹ̀ ní o bàbá wa dọ̀hàd wọ́n ní torí ká sí láàárọ̀ àyàlá wọ́n ó gbé jùúlẹ̀ ní o kò ní sẹ́nì kankan tí ó máa dà káàkiri bàbá tó kẹsí wọ́n ní wàá máa ń fi àdá kó lè mú tàkọ́ ọ̀rìbọn wọ́n ní gbogbo àwọn ọ̀tún àti àwọn wọn iná àlùfáà ara wọn wàlùmọ̀tò èròǹgbà yà ni pé ánàlẹ̀ àǹṣàrò mílẹ̀ ìbílẹ̀ àǹṣàrò nínú ràkúnmí ìyáàrò wa ńlá àwọn èso pàtàkì jùlọ nínú ràkúnmí àwọn gángan ní àlẹ̀ àwa nílùú ìdá àwọn tí a ti lóyún nínú àwọn ràkúnmí alẹ́ ti kọjúwáṣọ láti pé yámlì à ìláṣà rẹ̀ láàáṣírì léyìí tó fi pé oyún oyún rẹ̀ ó ti pé oṣù mẹ́wàá wàlá yàzálù dáálì kásìmà á ràkúnmí tó bá lóyún inú tó bá sì ń bẹ lóṣù mẹ́wàá àṣàrù náà ń wọ́n máa pẹ́ ò àtàtàdọ́ àrùn tí ó fi rí ọmọ inú rẹ̀ tó bá dìjọ àlùkìyà náà àdúgbà ayé bá ń parẹ́ bọ̀ ọdún ìṣàgálà náà sùn àyà àwọn èèyàn ká ìrojú ònírojú ṣe ẹ̀mọ́ o à ń kápá láti ha ọ̀sẹ́ nìkan tí ó rojú gbógun lóúnjẹ wàlí ti fáwọn ìyá ẹnìkan ò ní rojú àti jàǹfààní kankan lára rẹ̀ mọ́. bàdànà káà ní àrùbọ̀bà sẹ́yìn ti yà lẹ́yìn àwọn àsìkò tó ṣe wípé wọ́n kúndùn rẹ̀ wọ́n gbádùn rẹ̀ pọ̀ ṣùgbọ́n básìkò ń bá ti tó ẹnìkan ò ní rẹ̀ látàrí kí ni lè máa dá iná mẹ́dàlẹ̀ amúrẹ̀dà àrími látàrí ìṣẹ̀lẹ̀ ńlá èkó débẹ̀dà lè ti ń túmọ̀ sí pé àlùkí àmà ti tó àbí ti ń kalẹ̀ fún gbogbo wọ́wọ́ amúrẹ̀ yọ ọmọdé kìlẹ̀ àmà ọ̀rọ̀ lọ́hùn ìlànà àmàrí ọjọ́ àlùkí àmà wọ́n ní ẹ̀kọ́ àtìbáríyà àwọn okùnfà táàdì màbálùkí àmà ọlọ́run ó ti tó

yàrá ààbò àbàdàlíkà láàjẹ̀bí láláwọ̀ ìpìlẹ̀ yá kálukọ́ kan máa wo ràkúnmí rẹ̀ olóṣù mẹ́wàá tó ti lóyún nú wọ́n kàn máa wò ó ní òní sọ́nà láti lọ bá wàkọ́dé kí làbẹ́lẹ̀ ń ṣáàrù àwọn kájí ẹ̀sọ́ pé wàyí dàdẹ̀ ń ṣáàrù wọ́n sì láti wọ́n ní ìṣáàrù bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ṣújò ni yẹn ni pé tàn án kọ́lá nílùmọ̀ sí rìn báyìí sáma ìwọ̀lẹ̀ àárínlẹ̀ yẹn kí ẹ̀sùn jò ó yóò kóra ró kò ní lè lọ wájú kò ní lè lo ẹ̀yìn mọ́ ti da horo báńtà ilé àwòrán ilé di àwòrán báńtà wàkìlá ẹ̀dá àlẹ́ àrùn alẹ́ ti sùn áṣà rò àwọn pe ilẹ̀ táwọn èèyàn ti máa ń san ìdá mẹ́wàá wọ́n lè fi ìyárùdùl kharaj wàkílá ìnà àdìyárùdẹ́bì kánẹ́tùkánù tààtọ̀ láti lè bẹ̀rẹ̀ àlìyà àwọn kan ẹ̀sọ́ pé àwọn lẹ́tà máa ń gbé wọn ní ní wọn láwọn lẹ́wọ̀n ó ní tí gbogbo èèyàn pàtì ọ̀rẹ́ ni gbé bẹ̀rẹ̀ látàrí báwọn ti hàn ní wọ́n ti kó wọ́n ti lọ. ṣùgbọ́n àbáwá ìlú kẹ̀kẹ́ wọ́n tọ́ bá wa kóòtù pé wọ́n sọ pé èyí tó tẹ̀wọ̀n ní àwọn ìtumọ̀ tí wọ́n fún àṣàrò yìí ó ní pé ràkúnmí abo olóṣù mẹ́wàá ni o wà á záwìlà àtàrí náà wọ́n lọ́pọ̀lọpọ̀ náà àwọn àfọ́ onídẹ̀ẹ́fẹ́rù àwọn ní àtúbà wọn kóòtù ọ̀bá ìlú kẹ̀kẹ́ láwọn wa sọ wípé láàyè ọ̀rọ̀fù àní sálàfì wálé àìmáti síwáwò àwọn ẹni orí tí wọ́n jẹ́ ní ìṣíwájú àtàwọn àgbààgbà àfà àwọn ìmáàmù ìmáàmù wọn ìmáàmù tó tọ́lá ń sọ wọn ni wọn àtún àìṣàárò tayọ pé ràfúnni ni wọ́kọ́lù tààlà wàídàlù wọ̀ṣọ́ṣù wọ̀ṣọ́ṣù sí àwọn ẹran nígbà tí wọ́n bá fún ọjọ́

kò ní kò ní fàyàwọ́ lórílẹ̀ kò sí dáàbà kan lórílẹ̀ léèyàn ni tàbí lẹ́ranko ọ̀làtọ̀ ìrìnyà zero ẹyẹ kan ò ní fò pẹ̀lú ìyẹ́ rẹ̀ méjèèjì àti kọ́jẹ́ pé woman ní àfúbáàlù ọ̀run ìjọ kan làwọn náà lè ti ní náà fàrọ́bìnà kìrìkì táàdì ní iṣẹ́ yìí kò sí ń tẹ́ bùkátà àti táàdì sàlàyé rẹ̀ náà Kùránì yìí ثم إلى رب يحشرون lásìkò bá wá tó ọ̀dọ́ ọlọ́run bá ń onímọ̀kùn ọjọ́ sí o. Abdullahi ibn Abbas onífẹ́ṣẹ̀ ọtí yẹni pé yóò ṣàrù kullu shay'in hatta dùbà gbogbo nǹkan pátá lọ́lọ́run ó kó jọ lálùkìyámà léyè dórí àwọn eṣinṣin wọn káwọn náà jọ lálùkìyámà. àwọn kan ní haṣúrò àmọ́ ó ẹni pé gbogbo àwọn ẹranko pátá gbogbo pátápátá mú mú ọ̀rẹ́ ìjẹ̀rí tó ṣe àṣìrò ìgbàáyé máwùtúwa àbáyé ìjẹ̀rí àtọ́bárí wọ́n jẹ́ máa gbogbo wọn fi ṣẹ́rọ̀ bàáyé ìyẹn àwọn ẹran wọ́n ní ìtumọ̀ rẹ̀ nípa gbogbo pátápátá òyìnbó wàhásìrò kó lè ṣe àlùmọ́wùtù gbogbo nǹkan pátá oní òkú Inya àtàlùjáná nìkan òní yóò ṣẹ̀kù fàínáwò máa àtẹ̀yàn àtàlùjáná yóò kọ̀ fáánì gbogbo àwọn ọ̀dà dúró níwájú ọlọ́run àlàyé bá a ti láyé sí àmọ́ àwọn ìjọbájọ́ òbí àti àmì ẹnu lè má sọ̀rọ̀ ọjọ́ kójú ni ọmọ àgbọ̀ o ètí ni ọmọ àbí o ẹ̀sẹ̀ ọmọ àjẹ́rìí sí o. bàbá ọ̀rọ̀ mẹ́rin àwọn ni wáyé dàlú wọ́ṣọ́ọ̀ṣì wọ́ṣọ́ọ̀ṣì rà sí ayé àtàrà lè yà á ń rò ìgbàtàkì ọlọ́run tó bá kò ní lórí àwọn kání yóò ṣe rọ sí ìyàtàlà tó sí ẹni tí wọ́n wò ní ara wọn dàpọ̀ nára wọn ara ẹ̀ àwọn kan sọ pé ó ṣe rọ sí jẹ́mi ara وقوله تعالى وإذا البئار سنفرت ìgbà tó bá ti gbé àwọn ibùdó tí a ń dupọ̀ tí a ń jápọ̀ mọ́ra wọn ọwọ́ ìlànà iná ti lè jáde. ìmáàmù alè kọ́nà máa lè yọ ní ìlú kọ́ọ́lá ni rọ́bìnrin mi nà ìyàwó àyìnà jàánù. wọ́n ló ń béèrè lọ arákùnrin kan nínú àwọn ìyàwó wípé iná jáàmù náà ń jẹ́ ọba ní lọ́wọ́ àti قال البحر قل بدر فقال ما أراه إلا غرائق Imam Ali wá sọ pé ìrìn àwọn bí ìtajọ tayọ pé òdodo lọ́dọ̀ látàrí pé wọ́n sákàlù nàìjíríà àwọn ibùdó èyí tá a ti ṣe ìtọ́lá ní ẹni tó wáyé dàgbé àrùn ìjọba abẹ́bùn àbá àti àwọn mìíràn wọ́n ní ẹlẹ́mẹ́lẹ́ láwọn aléyàwó ìyá àdàkúrọ̀ ọdún àyàn wa wọ́n ní atẹ́gùn kan tí ń jẹ́ dàkúrọ̀ tí máa ń fẹ́ wá látẹ̀yìn wọ́n ní ní wọ́n rùn táwọn ìbúdó wàtúntà mìíràn wá yóò bá lánà wàtàbíọ̀rù yóò kóná yóò wá dínà yóò mọ̀ jòwè lòdì. وقد تقدم الكلام على ذلك عند قوله والبارد. هنا أنت تقول أقوى بليلين sórí àtẹ̀jọ́ rẹ̀ nígbà tí wọ́n tún ááyà wọ̀lùbá ìrẹ́lú وإذا النفوذ زوجت أي جميع كل شكل إلى نظيره ìgbà tí a bá ń kó ẹ̀mí kọ̀ọ̀kan tí a ń fi ń ti ẹni tí a jọjọra wọn tí a fi ń tira wọn lẹ́gbẹ̀ẹ́. àkọ́lé ìtàn àlà bí ọ̀rọ̀ náà bá nù áyà mi lọ́sọ pé ó ṣòro lẹ́bi ìmọ̀tàlá mi kò wá sí wáyà mi àwọn tí ń tẹ́ lábùsí ẹ̀dá àwọn ọ̀ṣẹ́bọ ẹ fún wọn àtàwọn àtìyàwó wọn rí nínú iná. wọ́n tó gbéjà àwọn kan sọ pé ìlàṣẹ àti ìjọ kọ̀ọ̀kan wọ́n máa fún àjọ pẹ̀lú àwọn ìjọ tí wọ́n bá jọ rí bákan náà nínú ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ mi òun máa fi rọ̀jùláàní àmàláàní àlàámálà èèyàn méjì tó ti pé iṣẹ́ kan náà òun ni àjọ ń ṣe ọ̀yọ̀dọ̀kọ̀láàní bíi àdìjáde àwìn náà iṣẹ́ wọn jọra wọn ìwà wọn jọra wọn wọn ò fún àjọ omi ara jẹ máa lù jẹun náà wọ́n jọ wọ́ bó ti jẹ́ pé mi náà ni wọ́n kó nínú náà. àwọn kan sọ pé èyí kúrò nípa yìí náà bá dìde sọ ọ́lẹ̀ nínú àbá dìde sọ ọ́lẹ̀ àwọn ọ̀sán náà ń bára wọn. ẹni pé nígbà bá jẹ́ ẹni rẹ wọ́n fi kẹ́gbẹ́ ẹni rẹ ẹni bá jẹ́ ní ibú náà wọ́n fi kẹ́gbẹ́ ẹni tó bá jẹ́ ní ibú ènìyàn rẹ wọ́n jìjọ wọ inú náà àwọn méjì ìgbà àkọ́kọ́ wọ́n jọ wà lìjẹ́ náà fàdá àlékàtẹ̀ ìwé ìdìbò fún eléyìí gbàgbà lè fún wa pé wọ́n fún na pọ̀ ní ẹ̀mí. àná náà ọgbà ọ̀rọ̀ wa lọ́kọ̀dọ̀ ọ̀nà ọ̀ọ́dàlì náà máa kàkó lónà fi tẹ̀síìrì àbíyèrè àyà ó máa rò ní kílẹ̀ قال عمر واسقي ولكن أعلمه ما سمعه هو الرجل يزوج نصيره من أهل الجنة yẹn pé èèyàn kan ní tọ́jẹ́ ní rẹ wọ́n ó fi kẹ́gbẹ́ ẹnì kejì rẹ̀ náà tí a jọ jọra wọn wọ́n jọ wà ní àlùjànnà onílẹ̀ rà bẹ́ẹ̀ náà dání tọ́jẹ́ ní fún wọ́n fún ní àgbẹ̀gbẹ́ èèyàn kú lè jẹ́ ẹ̀ǹtí má lùkún bá nǹkan ọwọ́ aka àyà ọ̀ṣọ́rù tẹ̀lé ìnàdọ́là wà àtìwájà wọn àwọn alábòsí ẹ̀dá ẹkúnrẹ́jọ́ àtàwọn àtìyàwó wọn iṣẹ́ wọn jọ dúdú pọ̀ wọn jọ ní àwọn ìtumọ̀ wọn àǹfààní mi nà pé àwọn tí jọra wọn. nínú àwọn èèyàn na àbáyé náà ni wọ́n ndị kó na wọn jọ. kọ́ọ̀lù ní àbá wáyé lẹ́nu fóònù zòwúwíjà àwọn sátútù lójúbànà míì wọ́n ní zòwúwíjà tó lè àdìdáàni na pé wọ́n máa fi a ẹ̀mí sí àwọn ara wàkílà sọ àwọn tí bá òdodo. wọ́n máa fẹ́yàwó fún wọn àwọn obìnrin tó jẹ́ pé àdìsọ́rò rìn àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹlẹ́yinjú ẹgbẹ́ ọ̀tọ́rọ̀ jáde àbúrò náà ti ṣẹ̀yàfín ṣùgbọ́n àwọn èṣù òní ọmọ jẹ́ ìyàwó ìyẹn fáwọn kèfèrí bàbá wa àdìbọ̀nsóbè bí wọ́n ṣe túmọ̀ rẹ̀ fún ìyẹn ní síra wọn àti tẹ́síkẹ́rọ̀ بأحوال الموتى والآخرة وقوله تعالى وإذا الموءودة سئلت بأي ذنب قتلت هكذا انقراءة الجمهور نقول سئلت ẹni kí ọ̀nà méjì ìyẹn máa ń bá a ka àáyà ìyẹn tó ìlàtí àwọn kan ní bá àlàtí àwọn kan ní tó ìlàtí àwọn tí wọ́n wá kà ní lóyè láti ajẹ́ pé àlùmọ̀ owó dájú ìyàlẹ́tì kan ní àlùjá ilé yàtì yàtọ̀túnà àtòtòrọ̀ yẹn ni pé mọ̀ owó dàgbàgbà ìtumọ̀ rẹ̀ ńlá àwọn ọmọbìnrin tó ṣe wọ́n máa rì wọ́n mọ́lẹ̀ wọ́n ó wọ́n kàrà ìyàtọ̀ látàrí ìkórìíra tí wọ́n ní fọmọbìnrin ọ̀yọ́ ọmọlẹ́kìyàmọ́ tó bá àdìjọ́ ògbéni àdìjìyàmọ́ tó alùpùpù owó dátò wọ́n béèrè lọ́wọ́ ọmọ tí a ń sin lóòyẹ àláyé dáǹdé ó ti bàtà ọ̀nà owó lọ́dá ẹ̀ṣẹ̀ owó lọ́sẹ̀ tó fi jẹ́ pé pípa ńlọ̀rọ̀ rẹ wá jẹ mọ́ lìyàkúnná dáálé kata àdìyí dáǹdé kí lè yóò lè bàjẹ́ ìdẹ́rùbà ńlá nìyí lìkọ́ sílì ẹnìkan pa àbájọ jẹ́sìn wa sọ pé fàyíndáwó ìlà fún ìlà ìmọ̀lóhùn tó bá jẹ́ pé ẹni tí a bò sí ìyìn ọmọ tí a rì málẹ̀ dẹ́ni ẹ̀ fi bọ́ láyé tẹ̀sẹ̀ kata yọ pé ọkà tí ó bẹ̀rẹ̀ ni sájẹ́ pé wọ́n ó bi ìkílẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ tí a fi pa ọ̀ fàmọ́ dọ́nù ká lè sọ́ọ̀dì ìdánì ẹ̀tọ́ wa pàǹkọ́ ìbéèrè ńlá òní ọ̀dọ́dọ̀ afáwà ní ọmọ àdéhùtọ́lẹ̀ á látọ̀dọ̀ abúlé ní àbá wọn ní tó ìlàtí yẹn ni pé sáà láti ni òun gangan ni ó béèrè kada kọ́lá àbùdó ha sáà láti àyè kọ́lá láti ìdámìá yẹn ni pé yóò máa béèrè fún ẹ̀mí rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ bí a. Ah, ẹ̀yin lẹ pa mí láyé kí n mo ṣe bẹ́ẹ̀ mi pa mí. wọ́n kàn wá lọ́dọ̀ tí a hà dé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdé ló ti wà tàtà á ń lápò bí mo ò dá sí lẹ́yìn tó ṣe pé ọjẹ́ náà mo ò dá ìyẹn ọmọ tí a ń rìn nílẹ̀ lóòyẹ̀. nínú rẹ̀ ó ní àdébì Salman ọmọ Yazid àlìjáfi ó ní ìtọ́látù àná ìlàrọ̀ tó lè láyé ìtọ́lọ́tà ọmọ àlejò ọ̀tọ́lá ó lóun àtọ́mọ ìyá àwọn àwọn lọ́gọ́dọ̀ òṣìṣẹ́ náà bá sọ́lọ́tà ọmọ àlejò ọ̀tọ́lá fàfúnná àwọn nìtọ́ ìyàrọ̀ tó lọ́tọ́ ìrẹ́ òṣìṣẹ́ ọlọ́run ìnà ó mẹ́nà mùlẹ́ríkátà ìyá wa tó rí kọ rẹ̀ jẹ́ mùlẹ́ríká kì í ṣe múlíká mùlẹ́ríká ni káàlẹ̀ tẹ́tẹ̀ lọ́rọ̀ ìlà ọjọ́ tó ti pé ìmọ̀ àdá okùn bí pọ̀ ìmọ̀ alákàtà bókùn bí òṣèlú ń já wọ̀yọ́kọ̀rẹ́ gbáyé láti máa pán àlejò lé a máa fún àlejò ní nǹkan ìkùnà àlejò wàtáfàán wàtáfàán akúmọ̀ ṣe báyìí akúnṣe báyìí ẹni pé ní dáadáa ìyá yìí alákàtúbílẹ̀ jà iléyà ti ìgbà ìmọ̀kan lọ́màtìkù ìsìláàmù ọ̀mọ̀débà pàálídálíkà náà pàá ṣe á àwọn dáadáa tó ń jẹun ìmọ̀lágbègbà ìgbàgbàgbé ìsìláàmù ìgbòròdé ǹjẹ́ yóò wúlò fún mi ọ̀ọ́lọ́lá alẹ́bìnrin kò lè ṣàǹfààní fún kọ́nìyàn asọ́wọ́n agbègbè tọ̀ọ̀

والموجودة في النار واحدة ẹni tó bu ọmọ mọ́lẹ̀ àtọmọ tí a bò mọ́lẹ̀ àwọn méjèèjì wọ̀ nínú náà ilá ayélujára ìdásù àbí tó bá ti wípé ọmọ ẹni rí yàn àwọn ẹ̀ṣẹ̀ tí yàn bá ṣẹ̀ bí òtún ní ìsìláàmù wọ́n máa bá yàn parí látàrí bẹ́ẹ̀ ọ̀yẹ́ àǹfọwọ́ lọ́wọ́ àníyá lọ́wọ́ bó fèsì oríjì àwọn àdéhùn pọ̀ lẹ́yìn tí àkúnlẹ̀ pé àwọn ọmọ mùsùlùmí inú ná ònìyàn wọ̀ ọ̀rọ̀ bíi méjìlá làwọn àfáà sọ lórí mẹ́tàlá èyí tó fẹ́ẹ́ tẹ̀wọ̀n jùlọ ni wípé. gbogbo àwọn ọmọ tí a ń fún ní kékeré fún òfin ìbàdàgbà ìbáwò wọn ṣe fún un lálùkì àná wọn ni wọn sọ pé ká máa gbà sí nìyẹn ẹ ń bá túmọ̀ sí pé dàgbà òkú lẹ̀ ní tẹ̀ láti ọlọ́run lọ àwọn tí wọn ní wọn máa tí wọn wọ́n ti ń gbọ́ ìlọ́ni pé iye jẹ́ ẹni tí ó wọ ní ẹni tí ó wà lùdá náà ó ti wà ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó dáyé àti ẹ̀dá tí ń bẹ nínú rẹ̀ níwọ̀n bá bíi five hundred thousand naira làkọọ́lẹ̀ ló ti dáwájú. wàyí dà sọ̀rọ̀ fún mi ṣe ra afáwàdà hàt

wọ̀yá sàtẹ̀ ń rọ yóò máa pariwo tó ń bàjẹ́ ayé òun ta. yóò ti wọ inú ní àtàríyàn. bàbá wa kò sáádà àwọn ní yabna adam yabna adam tamli fiha ثم تتوى ثم تنشر عليك يوم القيامة فينظر رجل ماذا يملي na صحيفته ìrọ́ máa níbi ara àwọn ẹgbẹ́ rẹ̀ tó ń ṣe nígbà tó ń lọ ilé ayé wọ́n ń bọ́ ọkọ̀ ọ̀lẹ̀ lómìnà tó tu wa ni wọ́n á bọ̀ pàdé tó bá jẹ́ òjòlè àlùkí àwọn ńṣẹ́ ẹbú wo ló pè lápèkọ́ tí a gbọ́ ọkọ́ rẹ̀ sínú ìwé iṣẹ́ rẹ̀. wàkọ́lù tààdà wàyídà sàmáwò ó ṣe ọtí yẹnni bí ńgbà tí wọ́n bá òtútù ti bá gbàtí bá fa sánà tí wọ́n fà yà ó ṣe fàtí ìgbà tí wọ́n bá ṣe fàyà sánà tí ò sí sánà kankan lókè wàkọ́lù dáhà tàǹkàṣìtò pàtàkì ààbò ni wọ́n fàyà ni ọ̀bà ní sánmà kankan lójú ọ̀hún náà o. wàkọ́lù sàmìlà wàyídà jẹ̀rí ìmùsùn àmìrọ̀ ayé ó mi yá sí nígbà tí wọ́n bá kó nánà jẹ̀rí tó wá gbóná parí owó kìí dá sí tí wọ́n bá dá ìmọ̀sùn. وإنما يساعدها غضب الله وخطايا بني آدم àwọn tí ó jẹ́ kí náà jẹ̀hìn kọ́mọ akọ kọ́mọ ẹjọ́ ìpinnu ọlọ́ọ̀ni o àti àwọn ẹ̀ṣẹ̀ táwọn máa níbi ádámù sí ń dá wàkọ́lù tààdà wáyé dájá nàtò òun lébàt ìníbí àlùjẹ́nà nígbà tí wọ́n bá súnmọ́ àwọn tí abu malik àti abubayi ibn faisan wọn ní kúrò ìbàdí láàlìyà ìgbà tí wọn bá fún àlùjáná tí wọn bá fún mọ àwọn tí ó wọ bẹ rẹgí pẹbí wàkọọdù tààdà alimakina fún náà àádọrọ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọn sọ bọ tẹ́lẹ̀ ìdáhùn rẹ rèé o yẹn ń gbé nígbà náà ẹ̀mí kọ̀ọ̀kan wà á máa. ètò kó wá síwájú ọlọ́run ní iṣẹ́ rẹ àti níṣẹ́ rẹ. ẹni pé ìdáwọ́ kan á ti rábí inú ọ̀rọ̀ àwọn àlámọ̀rin tá a ti bàjẹ́wájú nígbà ọ̀bá ti pọ̀ ṣẹlẹ̀ ẹ̀yẹ náà ìlé nígbà náà náà fún náà rìn láti lẹ́nu kọ̀ọ̀kan yóò wá sí tó ṣe pátá àwọn ẹsẹ̀ ẹbí àti iṣẹ́ rí rẹ̀ wọ́n bá kó wá bọ́lọ̀ ti sọ láàyè mí nínú tó tàbí mìíràn pé ìyàwó máa tẹ̀jú ló kó lóde ọ̀sìn máa mi láti nínú fáyẹ̀rí amadamba àyídá lọ́jà lùdí àmà ọjọ́ tó ti pé ẹ̀mí kọ̀ọ̀kan ó rí ṣe láyé nínú fáyẹ̀rí mú iṣẹ́ rẹ tó o ṣe èyàn ò rí wọ́n fi dọ̀rọ̀ án wọ́n bá yìn kó wá wọ́n máa ní láti ní so níbi yẹn tó ṣe láì dá náà láburú èyàn ò dúró náà lọ́jọ́ náà lọ́hùn tàwátì ẹ̀mí ọ̀mọ wa fẹ́ lọ́wọ́ àná bẹ́yìn náà bẹ́yìn náà wà á bàtà bàtà ó ti pé ìgbà kan tí ó jìnnà tètè tètè yọ̀ọ̀mù abẹ láàrin òun àti bẹ́ẹ̀ mi ìgbésí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí òun ní ṣe ṣe. ọ̀kọ́dọ̀ kan àgbà láàyè ní ọlọ́run sọ pé ìnáwó rẹ̀ ń sá ní ọmọ ìgbé ti máa kọ́ dáwọ̀ àpárọ̀ tó bá jíjọ́ ìjàmù lọ́jọ́ náà lọ́wọ́ wọ́n mú fún ìrìnàjò nípa àwọn iṣẹ́ tó fi ìwádìí tó ti kọ́ ṣe ti pẹ́ àtàwọn ètò ṣe káyìn láyé gbogbo ẹ̀ pátá wọn lè ní ọ̀rẹ́ afáwọn zéèdù náà aslam ọgbà ọ̀rọ̀ wá látọ̀dọ̀ bàbá rẹ̀ olùsọ pé làmínà zàlá ìdá sàmùtò kò yẹrọ ìgbà tí súrà yìí nígbà sọ̀kalẹ̀ kọ́ọ̀lá ńlá umar sọ pé làmínà zàlá má lè má ti ná fún àádọ́ ìdásí lè há àgbà òjìrí parí pé ìgbà náà lẹ́mí kọ̀ọ̀kan wà á àwọn atẹ́gùn ṣe wọn bá kọ wá mọ̀rọ̀ wá ní ìhàbá omi yàrá àdé torí eléyìí gangan làwọn àyà tó ṣíwájú òun ìyẹn bíi mẹ́rìnlá yẹn ẹ̀mẹ́ta láwọn ìdáhùn rẹ̀ torí mi torí pé mi ò mẹ́ nítorí ṣíwájú àti nítorí káyìn torí ẹ̀rọ yẹn ti wá. Adé pé ní ọ̀la lọ́wọ́ àwọn àtúntò ìwájú kọ́lọ́mù tó wọ́n ربنا اتنا في الدنيا حسنه وقنا العذاب حسنه وقنا عذاب النار اللهم نسالك الهدى والصدق والعفاف والغنى اللهم رحمتك نالت فلا تدل الى انفسنا اللهم اجعل هذا الجمع جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مسؤولا ولا بعزتك يا محمد يا ربنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله خير